أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Ada ọ̀pẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan soso. Bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Ìkẹ́ àti ìgẹ̀ máa bá ànábì yìí àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà tí à ń tẹ̀lé lánàá wọn títí dijọ́ gbèǹde alkiyama abẹ́lọ́ ọlọ́run ṣe wá nìkan nínú àwọn mùsùlùmí òdodo bí a parí ọ̀rọ̀ wa sínú àlìjánná fèrèdáùs iléyá 1447 okùn tí ò ju ọjọ́ mẹ́fà lọ òní ni ọjọ́ Jímọ̀ tá a máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní mọ́sálásí wa ní àlùbásọ̀ ní mọ́sálà Ìbàdàn bí ọjọ́ Jímọ̀ ìtòrùn bá wọ̀ lónìí ọjọ́ Jímọ̀ lọ ti ẹ̀nu Saturday Sunday Monday Tuesday Wednesday ọjọ́ márùn-ún àwọn àfẹ́ ètò kù lónìí tó ráàfin ọ̀bọ̀yá dìmọ́ gírídì lásìpẹ̀ lọ́jọ́ mẹ́fà onígbénú ìsìláàmù tó bá kù ṣẹ́jú kan tó rùn ọwọ́ ọjọ́ mẹ́fà náà ní lọ́dọ̀ tiwa torípọ́lọ́ ọba nímọ̀ lónìí ẹ̀mí. Inshallah a máa ka tí lọ nígbà bá wá dọ́wọ́ parí a sọ̀rọ̀ nípa àràfà lọ́jọ́ a sọ àwọn nǹkan kọ̀ọ̀kan nípa ọdún sọ díẹ̀ lọ́wọ́ léyà nǹkan díẹ̀ náà nípa léyà lọ́wọ́ ṣùgbọ́n bá yanjú lọ ní alọ́kọ́lọ́wọ́tù bèlà jìnàbíyà alọ́kọ́lọ́wọ́tù bìmọ́dá bèlà jìnàbíyà torí pé tíra tá ń lò ní muharramatun istahana bí annasu yẹ̀gíbò láhádàrù mẹ́ni àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ àwọn tó jẹ́ kí láti jẹ́ mọ́ èèwọ̀ àràmù tó jẹ́ pàwà tá a jẹ́ èèyàn a máa ń fọwọ́ dẹ̀ǹgbẹ̀rẹ̀ mu ó sì yẹ ká ṣọ́ra ó yẹ ká ṣọ́ra àwọn nǹkan yẹn là ń yanjú lọ tíra tá a ń lò yìí àáfàá wa Sheikh Muhammad Saleh Almonajid, munajjid àwọn náà ṣe àwọn nǹkan èèwọ̀ táwọn èèyàn ń fọwọ́ yẹpẹrẹ mú yìí láwọn àyẹ̀bí lọ àwọn kà látòrí ẹbọ látòrí eléyìí àti kàńtó lé ní ogún o ọlọ́run gbogbo àwọn tá a pè léèwọ̀ ọlọ́run dáwà náà lè ṣe o ọlọ́run mọ́jọ jẹ́bà lẹ́jọ́ ogún fún wa o bá a fẹ́ ń ka ọlọ́run ṣe rọrùn fáwa náà jẹ́ a lè jìnnà sí o àléèwọ̀ ni fẹ́ ká máa wà ní kọ̀rọ̀ àbí kọ́lọ́fín pẹ̀lú obìnrin tí èsẹ̀ lẹ́tọ̀ọ́ wa tí n bá wà ń kọ̀rọ̀ pẹ̀lú ìyàwó mi tani ìbá tó wá wà ń kọ̀rọ̀ pẹ̀lú tó bá rọrùn kí n wà náà kùkú adìẹ kùkú adìẹ ti tóbi jù tí n bá lè kó sínú ọmọ rí rọ́ọ̀bù èmi àti ìyàwó mi àlálà ńlálá ọwá wà ń kọ̀rọ̀ pẹ̀lú obé olóbe pẹ̀lú ọmọ obi olóbe tó ti bàlágà èso ọgbà yín mú gbogbo ọwọ́ tífẹ̀ rẹ bá jọ ọmọ sí obé ma ma dáwà wà tó bí ọwà àbọ̀ ń a sọ̀rọ̀ tó pọ̀ jẹjọ ẹ tó wé àsìkò a dẹ̀ máwọn ẹ̀rí wá lórí pé èèwọ̀ ni o èèyàn gbọ́dọ̀ wà ní kọrọ pẹ̀lú obe olóbe pẹ̀lú ọmọ ọlọ́mọ pẹ̀lú ọmọ aṣẹ́ àti gbogbo ń tọ́jọ bẹ́ẹ̀ a ní lọ́jẹ́ káwọn èèyàn máa kó ó wá ń jẹ́ kí ìkìtìláàtù làǹfà wà haram ó wá di pé à ń ọba àfọ́sùn rí pé ìran dàpọ̀ torí pé obìnrin ilé ìtiwọlé ọkọ ọlọ́rajà lọ́dọ̀ bàbá wà ní pẹ̀lú ibẹ̀ náà ti ìlọ́wọ́ náà lé ọmọ obìnrin ìyàwó yàwó tọ́dọ̀ wọn ọkọ̀ ẹ̀ náà tọ́dọ̀ àti sí yóò sì gbọ́ ọmọ fọ́kọ tóró ti mọ̀ pé wàhálà ní kó wọn lébi ẹ níjọ́ tí mo lọ rajà bí bàbá ọlọ́jà ṣe wó mi èmi àti wọn nìkan ló kù ní ẹ̀mọ́ gírídì kò ṣeé sọ fọ́kọ. àwọn ọmọ tí àwọn bóyá kan tó ti rán jú ma tẹ́lẹ̀ bí ọmọ ẹ̀wà bọ́ mọ́ mi lọ kó ti ẹ̀tò bọ́ tán jẹ́mi náà ṣe kí ni o yẹ kí n yọ tèmi jẹ́ ń bẹ̀ ẹ má jà lẹ́fẹ̀ẹ́ sù gbogbo ìjà wa tá a bá tó jẹ́ òbí gan gbogbo ọmọ wa tó bá ti lé ń bàlágà àbó ti ń súnmọ́ bàlágà ẹ má gbà tíṣà ọkùnrin fún tí ọjà mọ̀ wà ń kọ̀rọ̀ kódà òsáàsù tí ọmọ kan kúra níta fíìsù ẹ má jẹ́ òsáàsù ń kọ̀rọ̀ pẹ̀lú ọmọ yín obẹ̀ àìmọye kéfìsì àfà ustaz asheikh alhafiz alqari alimokori ààrẹ tó fọmọ obìnrin mẹ́rin lóyún bá dàí kìí ṣe pá fi yọ̀ọ̀yàn èṣù lọ gbá àfà àmú o èṣù ló ṣe kí ni kọ̀sẹ̀ntẹ́sù ò lè gbá mú kò sí àfẹ́tọ́ bá jẹ́mọ̀ lè káànú wa táwa ni lè káànú wa kọ́ náwọ́ kò sílé ayé ń bì torí náà ẹ̀mọ́jọ ọmọ yín obìnrin kan wà ń kọ̀rọ̀ pẹ̀lú tíṣà pẹ̀lú sẹ́ńbì kan ọlọ́kọ́ kọ̀ǹpútà ọ̀gá rẹ̀ ti ń kọ́ kọ̀ǹpútà ọkùnrin ọ̀gá wa ní ogún òdì ẹ̀yìn ṣáì gbogbo àwọn yòókù ti lọ ní látẹ̀yìn àlàáfáàrì òun àtọ̀gá wọn jọ gbé jẹnẹrétọ̀ wọlé wọn palẹ̀ mọ́ ọ̀gá ta bójú kí padà ń ṣẹlẹ̀ o ń jẹ́ kí ìran ọmọ wọnú ara wọn ó ń pọ̀ gan ó lékún sí àtàwọn àwòládùlẹ̀ haram àwọn ọmọ àlè ó wọn pọ̀ sí ká sọ́ra ọlọ́run bó wa àwọn abọ́ síbi mùsọ́fà átùlùmọ́ra tìlà jìnàbíyà ara tó tún jẹ́ haramu òun ni ká bọ obìnrin lọ́wọ́ obìnrin tí èsè obìnrin àjòjì sẹ́rínú obìnrin tó bá já sí wípé o lè fẹ́ o lè fẹ́ kí ni jàmá èèyàn lè fẹ́ ó ti dàgbòjì lọ́dọ̀ rẹ̀ nù ṣẹ̀ríà ẹ lè jẹ́ fámílì o mọ má pẹ̀rẹ̀ kan wá jẹjọ tẹ́ ẹ bá rántí àpẹẹrẹ ẹwà ọmọ wa méjèèjì àwọn ọmọ wa yìí lápẹẹrẹ ẹ̀jẹ̀ kan náà ni wọ́n ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà ẹ máa wò mí okó lè yé eléyìí wá bímọ ọkùnrin eléyìí bímọ obìnrin jẹ́mọ́ ẹ̀gbọ́n mi dáadáa o ẹ̀gbọ́n àtàbúrò wọn ò bá àjọkẹ́ wọn ò bá àjọmí ọmọ ìyá kan náà bàbá kan náà àbọ̀ bàbá kan náà àbọ̀ ìyá kan náà àwọn wá jẹ́ méjì ìkànnù wọn bímọ ọkùnrin ìkan bímọ obìnrin nílẹ̀ Yorùbá tó wọ́n ṣe fámìlì báwọn fámìlì ni wọ́n ọmọ ẹ̀gbọ́n tọ́jọ́ kùnrin ó lè ọmọ àbúrò tó gbóbe inú ṣẹ̀ríà Islam ẹ̀yin Yorùbá lẹ́yìn afábúrò rẹ̀ Yorùbá sòrò nínú ẹ̀gbọ́n bí ọkùnrin àbúrò bí obìnrin tóbìnrin bá ń bojú ọmọ ẹ̀gbọ́n ọ̀lẹ́tọ̀ kó rọmọ àbúrò ṣùgbọ́n ó lè rí obìnrin ọmọ àbúrò rẹ̀ torí pò bàbá lòun ṣe kí ni o lọ́wà fún ṣùgbọ́n ọmọ wọn wọ́n lè fẹ́ra wọn tí kan bá jọ́kùnrin tí kan tóbi bá ń bojú ọkùnrin ọ̀lẹ́tọ̀ kó kò lè jẹ́ máa ẹ̀ lórí ìrìn àjò ah, ah, ìsàlàyé ẹjẹ́ a sọ pé èmi Rashid Ashim ló kọ́ mi àbúrò mi kan jẹ́ Lukman tí wọ́n bí lé mi Alhaji Lukman Hashim ẹjẹ́ ìfẹ́ra mi ṣàpèjúwe èmi bí ọmọ ọkùnrin lápẹẹrẹ ń sìn ó kọ rẹ̀ ń jẹ́ Anas àbúrò mi bí ọmọ obìnrin lápẹẹrẹ ọ́n jẹ́ mẹ́ ìmúná obìnrin anansi ọmọ tèmi tọ́jọ́ kùn tọ́mọ àbúrò mi bá bojú lọ́la anansi ọmọ mi ò lè rójú ẹ̀ nínú are wẹ̀hárà family, ni wọ́n lóòótọ́ àbí wọ́n ṣe fámìlì ni as a resource, ọmọ tèmi tọ́jọ́ kùn kò lè wà ń kọ̀rọ̀ pẹ̀lú ọmọ àbúrò mi àbọ́mọ ẹ̀gbọ́n mi tọ́jọ́ bẹ́ẹ̀ wọ́n lè fẹ́ra wọn nù ṣẹ̀ríà wọn ò gbọ́dọ̀ wà ń kọ̀rọ̀ ṣùgbọ́n lẹ́yìn bá ní ààrẹ gbá àtàbúrò àádìí <laughs> kí ni jẹ̀mọ́ wọn ò lè jọ bọ̀wọ́ lóṣè ọ̀pọ̀lọpọ̀ wa gbọ́dọ̀ máa kọ́ ṣàbúrú nù fámìlì wa ọmọ ẹ̀gbọ́n àbúrò ká máa náwọ́ sọ̀mọ́ wa obe àwùjọbìlà ò lè bọ̀ lọ́wọ́ nù ṣẹ̀ríà ẹjọ́ ìpè máa yáwọ̀ máa ní obe mi ní ṣùgbọ́n lóòótọ́ ọlọ́run ẹlẹ́fẹ́ lè bọ̀ lọ́wọ́ ò lè fọ́ ra la ẹ̀ wà ń irú ẹ̀ wá pọ̀ yẹn tá máa fọwọ́ yẹpẹrẹ mú bàdánwò ń wọlé mo ti kéèsì kan tá dá sí irú kéèsì báyìí náà ti fúnra wọn lóyún lọ tí wọ́n ń fẹ́yún torí náà kálukọ́ sọ ẹbí rẹ̀ fẹ́ wá rí àbọ̀ obìnrin lọ́wọ́ obìnrin tó bá ti lè jẹ́ ó ti di àlàjìmọ̀ bí yà jẹ́mọ́ o ó ti di a straight woman ibù <clears throat> kọjá pé a ibù kọjá pé a ń ifu lọ́dọ̀ ọ̀gá kan náà ibù kí kankan ọ gbọ́dọ̀ bọ̀ lọ́wọ́ haramu ni jẹ́mọ́ la o àwọn tó pé ẹlẹ́tọ̀ọ́ ni o lè bọ̀ ọkọ lè bọ̀ ìyàwó lọ́wọ́ bàbá lè bọ ọmọ rẹ̀ obìnrin lọ́wọ́ tẹ̀gbọ́n tàbúrò bàbá kan náà bàbá dá wọn pọ̀ ìyá dá wọn pọ̀ bàbá àti ìyá dá wọn pọ̀ ìkánjọ́kan ìkánjọ́bẹ wọ́n lè bọ̀ra wọn lọ́wọ́ èmi àti sísà mi máa bọ̀ra wa lọ́wọ́ tọ́ra agbọ́yẹ ẹlẹ́yà ní sísà mi ọkọ ẹlẹ́yà lè mi òun gbọ́ yé pé kí sára mú sàlámù alékùn á tún bọ̀ra wa lọ́wọ́ ẹgbọ́n mi yé eléyìn náà tó wá rè gan ẹ̀yin tẹ́ tún lè bọ́ra yín lọ́wọ́ yàtọ̀ sọ́kọ àtìyàwó tẹ́ ẹ bá rí wípé àdánwò ti fẹ́ wọlé atúni tá ń pè ní fàdù bẹ̀rẹ̀ à fàdù àbẹ̀rẹ̀ à ẹ̀rí ọkùnrin àtòbí wọ́n jọ jẹ́ gbà àtàbúrò wọn wá bọ̀rọ̀ àti máa fi àbọ̀rọ̀ àwọn lọ́sàn wọ́n bá tún máa rò máa ń ti ara wọn wọ́n bá tún fẹ́ máa kíìsì ara wọn ẹ bá rí pàdánwò tí ẹ mọ̀ wọlé ẹ̀ níjẹ́ wọn bọ́ra wọn lọ́wọ́ lóòótọ́ àlàálì ni ṣùgbọ́n àlàálì yẹn ti fẹ́ líìdì wọn lọ ní òkè ní o àràmù àbíjà nàmà ṣùgbọ́n naturally tí ibi tí nǹkan bá ti normal ẹ̀gbọ́n àtàbúrò bọ́ra wọn lọ́wọ́ kò yẹ kí ìtọ́jọmọ́rọ̀ sẹ́ẹ̀tì ọ̀wá sí wọn lẹ́nu tí ìbá ṣe pé àdánwò ń ṣe wọn èmi àtẹ̀gbọ́n mi obìnrin ìjọ àti bọ́ra lọ́wọ́ ìrírò rí bíbọ̀lẹ̀ lọ́wọ́ out of strong kí ló kọ rẹ̀ bond naturally ọmọ ìyá kan ọmọ bàbá kan ọmọ ìyọ bàbá kan ìfẹ́ ẹ̀jẹ̀ ọmọ wà láàrin wọn yẹ kífẹ́ sex kọ́ wáyé ọmọ tí bá ti afura pé ajẹ́kọ́mọ eléyìí ti bá wọn lórí ibú rẹ̀ nù àlìmọ́rẹ́ àti alájínàbí ìyà obì tó jẹ́ pé àjòjì ní ẹ̀zákùnlá ọ̀kẹ́rà obì tó jẹ́ kí la pèjì àmọ́ àjòjì kọ́ wá bọ̀ lọ́wọ́ báyìí àràmù ni o jẹ́mọ́ àti la pè àràmù ni àfáà nírú ṣe sí òun ni tó já sí wípé àwọn àwùjọ kan ó ti di nǹkan tí wọ́n fi ń gbẹ́rù gbọ́nrí sí tọ́lọ́hùn وهذا مما طغت فيه بعض الأعراف الاجتماعية على شريعة الله في المجتمع sẹ́rí nínú àwùjọ kọkùnrin ọmọ ẹbọ obìnrin lọ kómi ọmọ ẹbọ obìnrin lọ ti di nọ́mà ara ń táwọn èèyàn dẹ̀ fi ń kọjá atọ ọlọ́run rẹ̀ tán fi ń gbógun ti ṣẹ̀ríà ọlọ́run òfin ọlọ́run ó wá ń jẹ́ kí ìbàjẹ́ kọ́ máa ga fi àdọ́tì náà wàtàkọ̀ lídì yìí aláhùkùnlá àwọn yìí máa kọ́sẹ̀ ìwòkàn àwọn àwòkọ́sẹ̀ ebú sẹ́ẹ̀pẹ́ náà àwọn táwọn ọmọ òní máwòlẹ̀ ṣe fíìmù ìbò Korea film India film gbogbo àwọn eré kọ́mẹ́dì àfà tó bá tiẹ̀ mọ́ ní kéèyàn ọbọ̀rẹ̀ lọ́wọ́ ìbàdà tí wọ́n ti kúrò ní wọ́n bọ̀ra wọn lọ́wọ́ wọ́n ń sí ojú ara lẹ̀ wọ́n ń sígbà yà wọ́n ń dìmọ́ra wọn wọ́n ń ọ̀gẹ̀ ara wọn wọ́n kiss ya gbogbo ilé ìgbẹ̀gẹ̀ normal orí ibú tí wọ́n ti kọjá handshake orí ibú tí wọ́n ti dé di èṣù ṣe wá ní gbogbo táwọn àfà ń sọ ìtìràmù àràmọ́tì ara tó jẹ́ amú ni pé tá a bá gbọ́ yé wà láì tá à ń sọ́ra ẹbí wọ́n jẹ́ ẹbí aláyọ̀ àwọn ọmọ wa jẹ́ olóríire ọmọ àwa mùsùlùmí gidi èso ọmọ abẹ̀rù wa kèé bóbe lọ́wọ́ kèé máa bóbe bọ̀kadà kèé máa ṣe báyìí ọ̀pọ̀lọpọ̀ tá a ti ní síkè ìsinọ́mà náà ẹ ń bá wá fẹ́ lo díẹ̀ ẹ tó tó lọ́wọ́ bóbi ìgbọ̀kadà náà kò túmọ̀ sí pé ní ó lo díẹ̀ nínú pé alákatá kìtìmọ̀ làwọn pé mọ́ bóbìnrin gọ̀kadà wọ́n ṣe bí ẹni ọlọ́run ṣé wọn olóbé fámìlì ṣé wọ́n <laughs> la ilaha illallah gbogbo owó àwọn nǹkan ìdé èèyàn bá lọ ara àwọn ẹni tán fẹ́ mọ òwe káàtì ẹ̀sùn mẹ́ni eré díẹ̀ wọ́n wà á sọ wọ́n di nínú àṣà Yorùbá gan àṣà Yorùbá tó ti ṣẹ̀rí àlọ́ lédè àná sẹ́ẹ̀fẹ́ ń bí tí wọ́n kọ́ àwa nílẹ̀ Yorùbá ìyàwó ẹ̀gbọ́n rẹ àbí ìyàwó olé eyé tó bá jókòó lórí àga wọn bí ọdá kó jókòó bàbá wa ẹ̀yin lẹ bàbá jùlá èyí ò sí mọ parọ́ o ara ń wa secondary school nínú àṣà Yorùbá o ò lè fọwọ́ kan ìyàwó ẹ̀gbọ́n rẹ kọ́ ọlọ́fọ̀ ọkàn irú eré wò lẹ́ ṣe fámìlì tó jẹ́ pé ńgbà yẹn tíyàwó gan bá dé torí fáwọn ọmọ òríyàwó rí wọ́n fẹ́ wá dọ́gbọ́n máa yọ wò yọ ọmọ wá dọ́gbọ́n fún wọn yọ ọmọ fi hàn gbowó ó lè gba bàtà wọn <laughs> gbogbo àwọn ọmọ eléyìí nàbí ìlú ẹ̀yìn olè máa ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yìn òbí fámìlì àwòsàn kéré gbogbo olúwa yìí táwọn ìyàwó àwọn ìyàwó fún wa yàwó tó àwọn obìnrin mọ̀ nílẹ̀ yóò bá wọn. lónìí ní obi obìnrin tí èsì ìwọlé ọkọ yóò sì máa lọ ilé àfa àtọ̀fẹ́fẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ̀yin òbí ẹjẹ́ kọ́ máa ní ó ní tìjú ẹ̀yin fààyè rẹ̀ ọmọ yín ọkùnrin tó fẹ́ fẹ́ yàwó ẹ yẹn ó ti máa wálé yín ẹ pa ọmọ yẹn lé máa ká ní àdúgbò ìyàwó dàrá sí bí ìyàwó ni gbogbo àdúgbò ó ti wá ìnáwó olóbèrè wọ́n ti jọ ń dáná wọ́n tó wá sọ ní iṣu ẹ̀ẹ́dẹ̀ká ìta tó ń jẹta àríyàwó lágbájá kéésó yìí gí ó ẹ̀yin lẹ́ẹ̀dì fẹ́ǹdì ẹ̀fẹ̀ ìyàwó ta ni ìjọ wò lẹ́sọ yìí jẹ́ ẹ̀ lérí ìdí ìnáwó family for now tó èdè ìyàwó àtẹ̀lọ́yọ ojú lé ní. aláwọ̀ olókèlè yòókù ọ̀tọ̀ wa máa bọ́ ọmọ ẹlẹ́yà ẹ̀jà kí ló dé ẹ̀sìn bá ti lọ́yọ ojú lé wọn níjọ́ tí àbúrò ẹ̀gbọ́n bàbá bàbá àǹtí ìyá ìyá ọkọ rẹ̀

so wọ́n ti dàmà wọ́n ti jọ ń fọbọ́ wọ́n ti jọ ń pọ̀fù ẹran nígbà bá délé ní yí kankan mọ́ gbogbo àwọn àtẹwò yìí tí sẹ̀lẹ̀ àtọ́fọ́ ẹja paná kékeré kí lọ́wọ́ ṣe kíni àti alájìnàbíyà ń fi dá wà láìké èèyàn ọbọ obìnrin lọ ó lè lead sí illegal sexual intercourse tó o bá wà nkọ̀rọ̀ pẹ̀lú mi tí ọ̀sẹ̀ ní kẹta ọkẹ̀ bọ̀ lọ́wọ́ bó ti àpò lọ́wọ́ jẹmọ́ ẹ̀mọ́ ìjà sanra wa jẹ wàhálẹ̀ owó mi máa yàtọ̀ ẹlòmíì nu wa tó má rí kọ́ lọ fura awọlé ń jọ mi akẹ̀bọ̀yàwó wa lọ́wọ́ láti bíbọ̀ lọ́wọ́ abá dìmọ̀ lẹ́yìn ìfà dìmọ̀ abá kíìsì ẹ̀ ìyókù stori mi ọba dìnà wáyé tùfárìlà mọ̀gánà tààbùdánlì láì tààlà ibo lẹ ti bẹ̀rẹ̀ ẹ̀bọ̀ra yín díẹ̀ díẹ̀ nẹ́tíwọ́ọ̀tì bá ara ń connect ọba ń connect àáfà ẹ̀rì kò ní bẹ́ẹ̀ dìní ìyókù ndc ìyókù báyìí abímọ lọ́pẹ̀lé torí péyàwó omi ni ibo lẹ ti bẹ̀rẹ̀ kékeré ṣẹ̀rí àwa ní gbogbo àwọn tàkọ̀lì ìdùbúrúkú yìí àwọn àwòkọ́ṣe tí ọ̀dà yìí ó ń jẹ́ kí ìbàjọ́ máa tán àwọn èèyàn wá ń tẹ̀lé àwọn àwòkọ́ṣe tí ọ̀dà wọ́n fi ń gbógun ti òfin ọlọ́run débi pé nù nǹkan tẹ́ máa rí tí ó máa ṣẹlẹ̀ gan tẹ́ ẹ bá tó fáwọn èèyàn lẹ́rìí pé ẹ̀rí rè kọ̀ dáa só ti yé bá ní ìsìn àkọ́mtàlẹ̀ ọ̀jà wàbàyà ń tàdẹ̀lì ó mẹ́rin fún wa báyìí pé ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí ó ṣàlàyé fún wa wọ́n ó tàn wá máa kẹ́fìn ibú sí ọ wọ́n máa sọ fún ọ pé àà ìwọ ti á fẹ́ kò sì fẹ́ mú wèrè mẹ́sìn báyìí àwọn míì kan sọmọ pé ẹsọ ọ̀fẹ́ jákun ẹbí ni àà ọ̀wà lè bọrú eléyìí lọ́wọ́ ṣèbọmọ ẹ̀gbọ́n rẹ ni ṣèbọmọ akíní kan ni wọ́n kó ròyìnròyìn ire méjì wọ́n kó sí ìyàn lẹ́mìí wọ́n fẹ́ fi aburú rìpléèsì nǹkan dáadáa eléyìí tọ́lọ́ fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ sí wa ìmọ̀ ọbọra ẹni lọ́wọ́ yìí ká máa belé lọ́wọ́ kábọ̀tọ̀ lọ́wọ́ ààrẹ àáfà wa mo wá pé ìmùsọ́fà àtù bíntìlà àmà wà bíntìlà àmà wà bíntìlà khal wà bíntìlà khala wà záújátùlà àà wà záújátùlà àmà min shurbil ma la ilaha illallah àáfà aláwọn tí ọ̀yẹ ká bọ̀ lọ́wọ́ tá a wá bọ̀ lọ́wọ́ máa sọwọ́ o àáfà sọwọ́ o ó ló ti rọrùn ju ká mú mi lọ báyìí sẹ́wọ̀n kéèyàn tó mú mi ẹ kọ̀rọ̀ mi kọ́ wàhálà wà wàhálà tù ẹ gbé kọ́ọ̀bù wàhálà o wàhálà wà ṣe yín lọ́wọ́ wàhálà kan wàhálà àwọn àáfàá ní bíntùl amu, àmù ní ọ̀nkù àbúrò àbẹ̀gbọ́n bàbá rẹ̀ lọ́kùnrin àbúrò àbíkéni o ẹ̀gbọ́n bàbá rẹ̀ lọ́kùnrin ọmọ rẹ̀ obìnrin náà mọ̀ sọ lẹ́ẹ̀kan ara ẹ̀nu ẹ̀ lè bọ̀ lọ́wọ́ tọ́rẹ́ ẹ̀ lè fẹ́ àbúrò bàbá rẹ̀ fẹ́ àbúrò kí mo gbé àbánàbílù kó lè yé wọ irúṣẹ́ kọ́ sí mi ẹ̀gbọ́n dájú ẹ̀ ọmọ wọn obìnrin ọ̀lẹ́kọ̀ọ́kọ́ fọ́ọ̀kan wọ́n dẹ̀ máa pè ní sísà rẹ̀ ọmọ fọ́ọ̀kan ọ̀fọ́ọ̀kan mọ́fọ́ọ̀kan wọn ọlọ́mọ obìnrin ah congratulations congratulate ṣùgbẹ́ká ní bá lọ́mọ obìnrin lọ́la ọ̀lẹ́kọ̀ọ́kọ́ fọ́ọ̀kan náà ṣẹ̀ríà sọ pé ẹ̀gbọ́n dájú ẹ̀ làwọn báwọn ọ̀dà ẹ̀gbọ́n dájú ẹ̀ ní irú àbúmọ́sí náà ní ìsìn àwọn ọlọ́mọ obìnrin

ṣùgbọ́n àjọgbé náà fámílì àwòsù dàgbà ní tẹ̀gbọ́n sábúrò láríra wa sí ṣùgbọ́n náà ṣẹ̀rí àmìlẹ́tọ̀ fi orógbé ẹ̀dọ́ bá jẹ́lẹ̀ à gbogbo ọmọ tó bá ti jẹ́ ọmọ obè tí ọ́nkù rẹ̀ bí ẹ̀gbọ́n dádì ẹ àbábúrò dádì ẹ ni ọmọ obè tó bá bí ìwọ́dẹ̀jọ̀kan yìí ọ̀lẹ́tọ̀kọ̀ ọ̀bọ̀ lọ́wọ́ lónìí kábọ̀ra wa lọ́wọ́ ọ̀rọ̀ bákan náà ẹ̀gbọ́n àbábúrò dádì ẹ̀ lóbe ẹ̀gbọ́n àbábúrò dádì ẹ̀ ní kíni obe ọmọ àwọn obe tán bá bí ọ̀lẹ́tọ̀kọ̀ ọ̀fọ́ ọ̀lẹ́tọ̀kọ̀ ọ̀bọ̀ lọ́wọ́ ọ̀lẹ́tọ̀kọ̀ ẹjọ́ wà ń kọ̀rọ̀ tóró olè fẹ́ lọ ṣẹ̀ríà nílẹ̀ yorùbá má ṣe mistake ìṣe fámílì o ṣùgbọ́n ṣẹ̀rí ààrí sí pé àlọ́ tí wọ́n lọ fẹ́ máa sọ tí ó lórí ilẹ̀ fọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni nǹkan wa ńlá gidi òfò ṣé Yorùbá nìkan ló ń bẹ láyé yìí ọ lẹ́tọ̀ ọkọ̀ kan bíntù amọ̀ ẹni tó bá jẹ́ àbúrò abẹ́sàn dádì ẹ̀ ọmọ obìnrin tó bá bí ṣùgbọ́n tó bá jábúrò dádì ẹ̀ lóbe ipò ìyá lọ́wọ́ àfọ ẹ̀gbọ́n dádì ẹ̀ lóbe ipò ìyá ó rẹ lọ́wọ́ ìwọ́tọ̀ ọjọ́ ẹ̀gbọ́n dádì ẹ̀ àbúrò dádì ẹ̀ lọ́kùn ipò bàbá lọ́wọ́ àfọ́ ṣùgbọ́n yóò ká ń sọ ọmọ obìnrin tí irú wọn bí là ń sọ ájẹ̀mọ́ kí ní ìkílẹ̀ o àwọn èèyàn lónìí wọ́n ń bọ ọmọ obìnrin tí ọkù wọn tí àbúrò àbẹ́gbẹ̀ bàbá wọn lọ́kùnrin bí àbí ọmọ obìnrin tí ẹ̀gbọ́n àbábúrò bàbá wọn lóbìnrin bí nínú ìṣẹ̀rí àwọn lẹ́tọ̀ọ́kọ̀ ọ̀bọ̀ lọ́wọ́ wà bíntul khal aw bíntul khala àti bọ́ sí maternal side màmá rẹ lóbe ẹ̀gbọ́n màmá rẹ lọ́kùnrin àbábúrò màmá rẹ lọ́kùnrin ọmọ obe tó bá bí ọ̀lẹ́tọ̀kọ̀ ọ̀bọ̀ lọ́wọ́ tó ló lè fẹ́nu ṣẹ̀ríà màmá rẹ fẹ́ ẹ̀gbọ́n màmá rẹ lọ́kùnrin àbábúrò màmá rẹ lọ́kùnrin ipò ìyálọ́wà sí ọ ṣùgbọ́n mo pe tóun bá bí ẹ̀ lẹ́jọ́ wà ń kọ̀rọ̀ ẹ̀ lẹ́jọ́ travel alágàtà ọ̀ gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ ọ̀ gbọ́dọ̀ wà ń kọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ ọ̀ gbọ́dọ̀ dìímọ̀ gan yorùbá ẹ̀gbẹ́ àtàbúrò ní ẹ̀gbẹ́ àtàbúrò wo àwọn ibi wọlé tọ̀ wà bákan náà ẹ̀gbọ́n mọ́mì àbábúrò mọ́mí rẹ̀ lóbìn ọmọ tó bá bí lóbìn ọ̀ lẹ́tọ̀kọ̀ ọ̀fọ́kàn ẹ̀ lẹ́tọ̀kọ̀ ẹ̀jọ̀ bọ̀wọ́ àáfàá ní gbogbo tá a wá sọ yìí ó ti wá wà asahal fi mùtàmá iná mẹ́ńsúrì bèlèmà ọ̀rọ̀ rọ̀dú ká mú mi lọ <laughs> èèyàn kẹsì náà ní fúnkẹ́ sáàkì awàlù ṣùgbẹ́rá ṣùgbẹ́rù kálukú bọ̀ra wọn lọ́ọ̀lọ́ ọgbọ́dà tọ́ba mọ́ níbi bọ́ lọ́wọ́ gan èèyàn mọ́ tó kéré wọ́n tó dì mára wọn gbogbo àwọn nǹkan ìfẹ́ rí tọ́jú ẹ̀mọ́ ọ̀tọ̀ tí mò ń sọ yìí ó ti dáàrin àwọn oníṣúná náà so ti yé ẹ tẹ́lú mo tí mò ń sọ fún yìí ẹ kọ́ọ̀bù ẹ̀ tó fámìlì yìí ni o ẹ kọ́ọ̀bù rẹ̀ nínú kí mo gbèjẹ́ mọ́ fámìlì ìlàdánwò tí ń wọlé ní kọ́kọ́rọ́ aláṣẹṣe kún ẹgbà yìí ẹ wò sọ́kàn ní gbogbo àwọn kéésì fógàmù orí rédíò àwọn kéésì sì ti ń ṣẹlẹ̀ ìbẹ̀rẹ̀ títakò ṣẹ̀ríà náà wà bẹ́ẹ̀ ṣẹ̀rí àmà tó ń ṣe lófin náà sọ́lọ̀ ọ̀bá àlàyé àlàmọ̀nà kọ́lákọ́ wọ́n wà láfíì ìfòlẹ̀ kọ̀bí sọ́lọ̀ tó dáwà kọ̀ wà máa wá tó dání jẹmọ́ torí náà gbogbo àwọn báyìí àlẹ́tọ̀ kábọ̀ wọn lọ́wọ́ àfáà ni wà láwọn náà rú bí àìlèlè bá pẹ̀lú ìríran tó lálàáfíà tá a bá lọ farabalẹ̀ ni àwa gbọ́ ọ̀bá rí pé ewu tó lágbára lọ́wọ́ àmẹ́ àní ṣe bẹ́ẹ̀ torí báwọn wọ̀n fi hàn wọn lọ́wọ́ díẹ̀díẹ̀ ni ìjọ kan náà kaburú máa jamile ìjọ kan lẹ́rọ oko aburú jẹ́mọ́ sẹ́fẹ̀ afẹ́ gbẹ̀ nǹkan ni kí akọ̀ roko aburú jọ kan ó lè jọ́dún kan lẹ́fì roko aburú wọ́n jọ ń ṣeré wọ́n jọ ń bọ̀ra wọn lọ́wọ́ ọdún kan nìyàn nígbà wọn roko aburú tán wọ́n dà fatalaisa sí ọdún kejì nígbà wọn dà sí wọ́n tún fomi fún irrigation wọ́n tún irrigate ẹ̀ wọ́n tún domi sí german sẹ́ǹpá fẹ́ gbìn nǹkan ní ọdún kẹta ọdún kẹrin wọ́n ẹ̀sẹ̀ wá gbìn àgbàdo aburú wá wù ọwọ́ ayọ̀ bọ́ọ̀lì bọ́ọ̀lì ọmọ márùn-ún ọmọ mẹ́ta bọ́bá ṣe yóò sí sẹ́wọ̀n bá dánwò dé káàkiri ẹ̀yìn kíní kan ẹ̀yìn sí kí á ló burú bí kéèyàn ó roko àní ó burú oko aburú lẹ̀ ń ro ẹ̀tọ́ ìfàtàláìsà sí ẹ̀ẹ̀sẹ̀ wá wọ́n mi sí ẹwà tó gbìn nǹkan sí yóò jaminéètì wà láìsọ bá jaminéètì ó lè kọjá agbára yín kọ́lọ̀mọ́jà burú jaminéètì

ẹni títọ́ ọlọ́run yé ju gbogbo ayé lọ ẹni tí ọkọ̀ sí pẹ̀ fún wa níjọ́ ògbéǹde ọlọ́gbánikẹ́ ànábì wàláì mọ̀ ń yẹjú àdíìsì ànábì kan kútúbà lónìí inú mẹ́dẹ̀ ń dọ̀ wàláì tàlá inú mẹ́dẹ̀ ń dọ̀ gbẹmọjọ́ ọmọ ẹlẹ́yìn ànábì àwọn olórí tí ń darí wa láyé wọ́n èsè èèyàn wọn kéré àwọn tí wọ́n wà selfish wọ́n wà ní wọn àwa ma àwọn kan ní àwọn tí wọ́n jó lóṣèlú àti tán darí ìlú tí wọ́n láàánú lójú táwọn mẹ̀kúnnù tí wọ́n ń jẹ lára wọn bóyá àwa gan jẹ lára wọn àwọn láàánú wọn ò tuntun fẹ́ kẹrọ fáwọn làwọn ń ṣe wọn ò ní fẹ́ kẹ wọn ò ní ṣe sí àríwá ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn tí ń darí wa wọn ò bẹ̀rù ọlọ́wọ́ láàánú mọ̀ ń ka àdíìsì ànàbì lónìí inú mi tí wọ́n nífẹ̀ẹ́ ọmọ ẹ̀yìn tó fẹ́ ká yí ọ̀rọ̀ gbogbo ẹ̀rọ bí àrẹ́bí àsàlà wálé ayé ọ̀bàdà nínú kútúbà jímọ̀ lónìí tá a ṣe à ń sọ nípa pé fẹ́ràn léyà lè kọjá ajọ́ kẹta àbí ò lè kọjá ẹ̀ mọ wá ń sàlàyé àdìsí ànábì sallallahu alaihi wasallam àdìsí sálímọ́tú gbọ́dọ̀ làákùá sálímọ́tú gbọ́dọ̀ làákùá mo ọdún tíyàn mú nílùú Mádínà anabi asala ọwọ́ à ń sọ fáwọn sàábé ẹran yín ò gbọ́dọ̀ ṣẹ́kù kọjá ọjọ́ kẹta o ìyí gbọ́dọ̀ torí pé ẹran léyà ṣẹ́kù lẹ́yìn ọjọ́ kẹta torí pé ìyàn mú lọ́dún yẹn mọ̀ ń sọ fáwọn tá a ṣe kútúbà fún pé ọdún yẹn dàbí ọdún ọmọ ìyá ọdún covid-19 ọlọ́mọdé àbírú ẹ̀mọ̀ adéjàre covid nineteen ẹbí agbárí gbàgbé lẹ́yìn àná ọdún mẹ́fà twenty twenty tí gbogbo ayé bá gbàgbé àwọn oṣù kú ò lè gbàgbé oṣù mẹ́fà láàfi ṣiṣẹ́ oṣù mẹ́fà táàmù méjì lówó ẹ̀ lọ pound ṣùgbọ́n àdúgbẹ́ fọ́lọ́ ọmọ ìyá rẹ̀ kan gbàgbà wà búrógámù kan ó ní wà lẹ́ọ̀pọ̀lọpọ̀ wa ó láàbẹ̀rù ọlọ́ ó ní tọ́wájá sí pàfà àkábáwá tó kóòtù kùránì tó kóòtù àdìsí pé ẹ̀ bá lálùjẹ̀ náà owó táàmù profit tẹ̀ bá rí bẹ̀ ẹjọ́ ẹ̀fọ́ ọlọ́run ní fifty percent ẹ̀yìn nìkẹ́ ọlọ́run àjẹ́ àrí pé ah ọlọ́run náà sàká gan ọlọ́run gan ní five ọlọ́run ní two point five ní ah ọlọ́run ti àní kábọ̀ five ah èmi ò lè kó ìdajì profit nílẹ̀ ó nígbà tí covid nineteen tó <laughs> máa fẹ́ nígbà tá à ṣe sùkúù òbí wo kò sóbì tó sanwó fún à ó ti di táàbù méjì alúùsì owó mílíọ̀nù lálùsì àfilé ní mẹ́sí èdíjọ́ ọgbẹ́dẹ ọlọ́tọ́ wa lè sè ní tí ó lóore jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ kẹ́lá sọ fún wa pé ọlọ́run ní di nǹkan lọ́wọ́ wa jama sáà filẹ̀ wà lẹ́yìn máa ní ẹ̀ tó lè filẹ̀ nù wa kéré àmà ní ẹyin èmi ò ní ẹyin mo sì jẹgbèsè lóòótọ́ èèyàn mo jẹgbèsè mílíọ̀nù lórí mùsùlùmí ọ̀hún àyáwó ṣe dẹ́kìnní nǹkan kan ẹ̀já ṣe sẹ́ńgbà kọ́fíìsì dé ilẹ̀ ìlà àrùn ọ̀ṣẹ́. náà jọba àdúgbò ẹ̀fọ́ ọlọ́dún bá ní báyìí ní orí jẹ jẹ́mẹ́ àmà gbọ́ mi o inú wọ́n wá ń dùn pé ànàbí sallallahu alaihi wasallam ó olórí dáadáa ànàbí wá ń sọ ń jọ wípé ẹran léyà ẹnìkan kan ní ọ̀gbọ́dọ̀ kọjá àjọ kẹta torí pé ìyẹn wà nóòlù òsì wà nóòlù àwọn èèyàn bó yẹ káwọn olórí orí lọ létà

á gba ẹ̀tọ́ wa lọ́wọ́ yìí ṣùgbọ́n ẹjọ́ náà láìsí ò ní wúlò mọ́ òróró ò ní wúlò mọ́ àwọn tó ti fún wa ti wọn láyé ní ìsìn á ní wọ́n lọ àwọn ilé ìfún wa wọn ò dá jẹ ànábì wa ń sọ fáwọn sàábé pé ẹran iléyà yín ò gbọ́dọ̀ kọjá kéde o ìjọ kẹta wọ́n ní fàlámà kánà làámù lùmọ́kòbè nígbà tó wá di ọdún tó tẹ̀lé àwọn sàábé wa ń béèrè nígbèrè òjíṣẹ́ ọlọ́run sáàtò ṣe kàmọ́ fàálínà fìlà àmìlìmáàdì ṣé bá a ṣe ṣe ńlá sí àná látúnṣe ṣé rú tá a ṣe lọ́dún tó lọ ànábì ní rárá o ẹ̀jẹ̀ di ẹran léyà yín ẹ fi ṣe sàárà ẹ fáwọn èèyàn jẹ́ ń bẹ̀ wà dákìrò ẹ tó fẹ́ràn léyà pamọ́ ẹran léyà lè lóṣù kan àfà àfà ànábì ẹran léyà lè lo ọ̀sẹ̀ mẹ́ta èèyàn mẹ́ẹ̀ẹ́dógún fún àfà ànábì lù lẹ́ran ekiri márùn márùn jẹmọ́ ẹ̀yìn tẹ́ ẹmọ máa fi 5,050 ekiri mélòó náà 75 àfáàdà dúró ọ̀dẹ̀ tí ìnìyàwó ọwá ń jẹmọ mẹ́ta mẹ́ta lójúmọ́ jọ́mẹ́lò lè jẹmọ ekiri 75 25 days àfáàdà dúró ya dé yóò jẹ kìdí kan láàárọ̀ yóò fi jẹrẹ sí ekiri kan lọ́sàn yóò fi mo gaari ekiri kan lálẹ́ yóò fi jàmọ̀là àbẹ̀bá àbí fùfú

tí ọ̀tọ́ ní bẹ́ẹ̀ mọ̀ èyàn ò ní fẹ́ mọ́ kó ẹran lé apamọ́ gan ibò téèyàn bá ní mọ́ ní àìdílì ṣùgbọ́n gbà mí tọ́lọ́ bá ní fẹ́ pé èyàn pẹran tó pọ̀ èyàn lè ara dín àwọn kan ẹ bá ní káwọn ilé náà free the next week ká mọ̀ jẹ́ díẹ̀ díẹ̀ pàápàá àwọn weekend tó bá parí iléyà ẹ bá jẹ́ elérò àwọn èrò ilé wa kọ́ fáwọn ẹgbẹ́ tọ́lọ́ máa rẹ̀ já fún wọn ẹ fún wọn ní ẹran ó fi fi ìdùnnú sí ara masses pé ẹ̀yin tó rọrùn fún ẹ má dàjẹ́ ẹ̀ ìfẹ́ǹdì ẹ̀lọ́dọ̀ kéde o tí o bá àwọn olóṣèlú bá ń ṣe bẹ́ẹ̀ wàhálà yóò ọ̀dà àbí òní dà wàhálà yóò ọ̀dà àwọn ẹ̀tọ́ wa tọ́jẹ́ pé ètọ́jẹ́ kọmíṣánná sẹ́nétọ̀ federal honorable state house of assembly gbogbo kálukú mínísà nǹkan kẹgbogbo parastatus àwọn project tí ó gbé ẹ̀bá lọ ẹni tó tẹ̀ sólà wà fún ẹni tí ó fẹ́ bọ́ọ̀wò yọ wà ó kànga yọ wà ẹni tí ó fún analysis tún àwẹ̀ ilé yá ibùn gbà kérésì new year yọ wà ẹni tí ó fún wa ní aṣọ yọ wà ẹni tí ó fún alẹ́ran yọ wà ẹni tí ó fún alóòró yọ wà ẹ padà wá rí pé ìlú kí ni o wà lẹ́yìn ọ̀rọ̀ ìwọ tó ọ̀bà gbà níbi ti Dangote ọgbà bíi ti kánsẹ́lọ̀ tọ́wọ́ ti ti chairman ọkọ̀ tí ọ̀bá kọ̀ ti state honorable ọkọ̀ tí ọ̀bá kọ̀ federal rep ọkọ̀ tí ọ̀bá kọ̀ ti senator ọkọ̀ tí ọ̀bá kọ̀ ti minister ọkọ̀ ti commission ikọ̀ ọ̀bá kọ̀ tí kankan ọ̀bá ti wá kọ̀ tó gbàpọ̀lọ́ níyà ni ó jẹ́ wọ́n ti ẹnu ṣùgbọ́n gbà kọjá pé ẹjọ́ mélòó ló wa lọ́wọ́ nǹkan náà lù tí wọ́n bá tó fẹ́ à ẹ máa jẹ́ pátì wọn ṣé pátì yìí nìkan lẹ̀ ṣèjọba lé lórí ni wọ́n ní kẹ́ ẹ fáwọn èèyàn kí wọ́n jẹun kí wọ́n rọrùn ẹjọ́ torí ọlọ́run ẹ tó fún wa ní nǹkan jẹ bó ṣe wù kéèyàn wíkẹ́ndì fáàsì pé fún àbáṣà kíláàsì fún wà láàásàdúrà ní o lè fún wa ní kódà káwà náà ní o tó wá fún wa kéèta ní àdúrà láàṣẹ torí ètò fún wa yẹn ṣe kí ni o lè kún báwa náà bá àwọn èèyàn ní nǹkan kódà ìjọ kan màmá kan mo fún wa ní nǹkan kan màmá yẹn wá sàdúrà ojú dẹ̀ ń tì mí àdúrà yìí ti pọ̀ tí mo fún yín lọ ẹ̀mọ̀ kéèyàn fún yẹn tí ní five thousand lọ <laughs> kéèyàn wá sàdúrà bíi five million ah ọkọ mi ẹnbalùkù bíi tó gbégbà òun ni òní rọ́nà gbégbà ó ah táwọn àdúrà yìí sá pọ̀ ojú tó wá ju àdámọ́ ọmọ ènìyàn tọ́ ọba ṣe dáadáa fún yẹn èpè kódà wa ó wá ní á ah, jazakumullahu khayra tọ́ ọba mọ̀ tó máa khayra ara khayra ọ̀gá khayra ni pé fìrìdàúfà ọlọ́run ọ̀sán yẹlẹ̀ sàn fìrìdàúfà ara khayra èdè òní ń pa yín kú jazakumullahu khayra ẹ̀ ní di àrùkí o jazakumullahu khayra ẹ̀ ní rí o jazakumullahu khayra wọn ò ní máa gbowó fún yín ọ̀la

kò sí kéèyàn ṣàdúrà fọ kọwa nínú rẹ̀ bàjẹ́ pé orírí téèyàn bá ṣàdúrà inú wa máa ń dọ̀nì ṣùgbẹ́ yìí fẹ́ ké tọ́ ẹkẹ́ faraàlú ẹ̀ faraàlú tó yẹ kẹ́ ẹgbà ẹ̀ nígbà èpè ni wọ́n máa fún yìí yín sa èpè jọ inú ni ọlọ́mọdé náà láhùn gbogbo wa ní kájọ máa ìwọ tó dùn yàn mẹ́wàá nú ládá mẹ́wàá náà ló gbà lórí yàn mẹ́wàá o ẹ tó dùn yàn ọ́ndẹ́ẹ̀dì nú ládá tiẹ̀ máa ju tiẹ̀ lọ ẹdùn àwọn èèyàn bẹ̀rẹ̀ lágbára mọ́ ìmọ̀ ẹlòmíì tẹ́ lágbára ní pé ẹfún kóńgò ráìsì kan ẹ̀tì gba alábẹ́ ẹ̀ sórí rẹ̀ ìwọ ọ̀wà arẹ́nìkan kan dùn ló ti gbogbo ọjọ́ ayé ti lọ àà ètò wa dáa jù àwọn tá a bá jẹ́ máa rí tó ọ̀bà rí gbogbo ayé dùn nù dùn yàwó àkọmọ rẹ̀ nù ọ̀rọ̀ rẹ̀ tó wá dàbí

dọ̀yàwó àtọmọ́ nú tó bá dùn wọn mọ́ta ìwọ tó ní ìyá àti bàbá ìyá àti bàbá rẹ̀ nàmbà wà ìyá àti bàbá rẹ̀ ṣáájú ìyàwó àtọmọ́ ìyá àti bàbá rẹ̀ dùn wọn nú ìyàwó àtọmọ́ dùn wọn nú tó bá ní fámìlì tó tó rò kó lè dùn nú dùn wọn nú wọ́n kan náà ó lò ti pọ̀ jù ọlọ́run ayé àfọ́ àwa ní ọyá o ibi tá a ti lọ gan ni kọ́là ni mustapha abẹ́ẹ̀rí mustapha lọ́fẹ̀ẹ́jọ́ rẹ̀ gbẹdẹ ọlọ́ba ní kánàbì mo wa pọ̀ ọlọ́dẹ ìjọ o wàhálà mi ó kí n kíìsì wàhálà ṣe kí n kíìsì lẹ́sẹ̀ gan kí n kíìsì ẹ̀kì ọmọ ilẹ̀ súnmọ́ rẹ wàhálà I love you mo kí n kíìsì ànàbì wàhálà inú mi ó dùn ọlọ́dẹ omi ànàbí ọlọ́njẹ́ mbó à kíkíkí mbó omi ànàbí jọ gbé èdè ọlọ́nbá ní kí ànàbí wa Muhammad ànàbí wa ń sọ báyìí wípé ẹlọ́jọ́ yẹ ní o là ń yú fáánà fi ráàsì áhàdì kún bí mà kí tẹ́ mẹ́nà àdídé kẹ́rù ńlá wú mẹ́nà yà mọ́ sàmúrà tán láfẹ̀ ìlúlà ànàbí mi kan mú abẹ́rẹ́ onírin mà mẹ́nà hadith abẹ́rẹ́ tí wọ́n fi irin ṣe ká fi gún ẹnì kọ̀ọ̀kan yín lórí jẹ́mọ́ tàbí mẹ́rin ẹgbẹ́ lọ wá anábì lọ wá lóore min anya masa mọ̀rọ̀ asan látàhìlùlà jùkọ mọ́sù kan fàbẹ́rẹ́ gún ọ lórí ẹmọ tí mo lè fi wé ẹ̀yin ọmọ sùkúù ẹmọ mathematical set ẹmọ compass ọmọ wà báyìí tí mo ẹnu ẹmọ mú gàmùgàmù báyìí abẹ́rẹ́ onírinnu wàhálà ẹ̀jẹ̀ wọn gan ní méjì lórí mo fọlọ́n sẹlẹ́rì ọmọ pé wàhálà sí ọ kókó ọlọ́run kan kú ẹjọ́ yọ kú kókó oníkejì wàhálà débọ̀ ò ní gbádùn fọ́sẹ̀ kan tó bá mọ lọ́sẹ̀ kan kí wọ́n á mú abẹ́rẹ́ tán fi rin ṣe kan fi gbó wa lórí ó lóore ju ká fọwọ́ kan obìnrin tí lẹ́tọ̀ sí wa lọ àdíìsì yìí ah, wà láì ọlọ́mọdé á lè lo ó gbọ́dọ̀ fọwọ́ kan ó gbọ́dọ̀ bá bọwọ́ ó gbọ́dọ̀ kíìsì ẹ̀ ó gbọ́dọ̀ ọ́ọ̀gì ẹ̀kọ́ farakínra àdíìsì mọ́mù tọ̀bọ̀lá ni wọ́n gbà wá sẹ́ẹ̀rí tá a bá gbọ́ àdíìsì ọlọ́lá láàfíà ni o àdíìsì hasan àwọn àfáà láti kèé sí àdíìsì tó lẹ́wọ́ ifá ìwọ́tọ́ bá ti afẹ́ bòbè lọ́wọ́ máa mú kọ́mpáàsì rìn kọ́ fi gún rẹ̀ lórí pé kò ní yé e. tọ́ bá ti rántí má bòbè lọ́mọ fẹ́wárí ìlànà à ń bòbè lọ́wọ́ as a means of greeting takọ̀ lídùlìjà ìlíyà à ń kọ́ sí àwọn aláìmọ̀kan ojú dúdú ni. Yorùbá lèmi tí mo sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi Yorùbá ni ẹnu mi gbà pé kì í kọ́ọ̀sì àṣà Yorùbá wa afẹ́ disagree pẹ̀lú mi nínú àṣà Yorùbá ọkùnrin àtobìnrin ìmọ̀ bọ̀wọ́ Yorùbá ní àṣà abú tí wọ́n tá gbógun ti à ń dọ̀bálẹ̀ à ń kúnlẹ̀ Yorùbá máa dọ̀bálẹ̀ wọ́n máa kúnlẹ̀ èyí ò náà dáa ẹ̀rọ ní ọmọ rògbé à gbogbo kan náà ti ẹ̀ wá ń takò èmi náà ti bímọ ọmọ tèmi náà wà bí nà ọmọ mi lọ lẹ́yìn bí wọn àwọn ìkọ́lẹ̀ fún mi náà ọmọ mi gẹ̀ ìfẹ́ fún mi náwó kájọ bọ̀wọ́ ọmọ mi ìdọ̀bálẹ̀ ó sì dọ̀bálẹ̀ fún mi èmi náà ti di bàbá mi padà. gẹ́gẹ́gbẹ́ àtúndì bàbá náà pírìtì àwa náà wà ń sin tó kò bí ọmọ mi tí ọjọ́ mi mi sàlámù sì náwó sí wọn àwọn ètò ẹgbọ́n mi yéé sì wọn èkúnlẹ̀ fún mi sàlámù àlékún mi ẹkú ti fún alóòkọ tẹ́lẹ̀ àwọn sàlámù àlékún àwa sì nífẹ̀ẹ́ ó kọ yẹn torí pé ara sáàtọ̀ máa wínú àlùjẹ́ náà lẹ́bí ń pè wáhùn ìtumọ̀ ní pé àwọn sàlámù àlékún àwọn èèyàn àlùjẹ́ náà ó dáwà fi ya ṣùgbọ́nàkàlà ọmọ wàtà ìyàtù fi ya sàlámù وآخر دعواهم أن الحمد لله رب العالمين tó bá ń pè wà láwà sàlámù àlékún ẹ máa dunú ní o àwọn èèyàn sàlámù àlékún rẹ̀ àwọn èèyàn kí mo kò wá jẹ́ mọ́ ayé àbìdàwò tó ẹ̀ sàlámù àlékún bí máa sọ̀bàrẹ̀ tọ̀ fáàní ìmá okó bàdà àwọn èèyàn sàlámù àlékún rẹ̀ mo láìkí okó bàjẹ́ bàjẹ́

àfáàyè rẹ̀ rí ọmọ oúnjẹ ó láìkí oúnjẹ bí subhanakallahumma tantalizer subhanakallahumma shawarma subhanakallahumma capital bread subhanakallahumma crayfish edé subhanakallahumma ọ̀lá chilled Hollandia yogurt <laughs> subahad kálọ́lọ́ bá jẹ́ ìrìbá kò dé dá kó níbẹ̀ láyé náà ní mọ̀ ìyàlùjẹ́ náà wà láì lálùjẹ́ náà ìgbà tó ní fàtí ìtọ́ ọba sáti fẹ́ subhanakallahumma yóò déwájú ẹni wàtà iyátù useless and irrelevant ìnákwáná wasted kọ̀ sáàárọ̀ kọ̀ sọ́sọ̀ ẹ̀kọ̀ sálẹ́ sàlámọ́nà alẹ́ ìkan bí máa sọ̀bàrì tán fàní ìmá ó kó bá dáa àwa jàmá sàlámà alékùn rí àmà sàlámà síra wa ọlọ́njẹ́ wà náà jàmá bọ́mọ ìyàn kú ẹ̀ àjẹtọ́wọlé àfà orí bí sí torí pé jẹ̀má àlùjẹ̀ náà làwà ní wá bá kú kí láàrù iná lè láyé wà iná ilé alhamdulillah adúpẹ́ bá bá kọ́lé alhamdulillah ọmọ wá lọlé ọkọ alhamdulillah àwa jẹ̀má ohun so àáfàá wa nìkan bo onirin lori kori kórì yẹn ọyọ kọ̀ǹtọ̀ kọ́ máa ro wá yọ ẹ̀jẹ̀ ó lóore dúkà fọ́ ọkùnrin lọ ọlọ́njẹ́ àlelo àdíìsì yìí o ibi tá a ti ń bọ̀ àwànú ọdún léyá àní níjókòó ẹ ara question mi o àwa gẹ́gẹ́ bí ẹni tí ń gbọ́ wà sí ààtún gbọdọ̀ kan lẹ́fà sí ìbínú ọlọ́run lásìkò àkọ́kọ́ nínú tí mo fẹ́ ti sọ̀rọ̀ lónìí gbogbo wa nínú àwọn àdánwò tó yẹ ká lọ òun ni sọ ọdún lásán fáwọn ọmọ obìnrin o káwọn ọmọ wa ọmọ wa ẹ máa gbọ́ wa wọn ò fẹ́ kán rí nínú ṣẹ̀ríà wọ́n fẹ́ kán rí kàmpálà tààrà fún wọn wọ́n fẹ́ kán rí léèsì tààrà fún wọn abẹ́ kí ni kí gbogbo rẹ̀ wà ó abẹ́ ìjà sáàbá ti wá rówó rà jáàbù nínú jáàbù tàn nílé kán wọ̀ lórí kíni o aṣọ tààrà fún wọn gbogbo yẹ máa láwò káwọn ọmọ yín ká máa fi aṣọ tẹ́ ẹ rà fún wọn ká máa fi pèsè àrí níjọ ọdún o ìjáàbù wọn fẹ́ kọ́ máa hàn án ta kìí ṣe fẹ́lifí àwọn ọmọ wọn ọkùnrin ẹ má jẹ́ ṣòkòtò wọn ságì ṣòkòtò àdánwò ti dáàrin àwọn ọ̀dọ́ o ságì ẹ sáàmọ̀ ságì kánmọ̀ ságì ṣòkòtò kán rán sọ bí ọmọlúàbí ìwọ̀n orí àwọn ọmọ wọn ọkùnrin ẹ má jẹ́ wọn gẹ pọ́ǹkì Tyson àtàwọn ọrùn èṣù eléèkọ́wà ń ta sẹ́mọ̀ fáwọn ọ̀pẹ̀ràn léyá àwọn lè fárun wọ́n lè gẹrun àfà àwọn ọmọ ọwọ́ ọkùnrin ẹ̀sọ́rù orí tí wọ́n ẹ̀rìkọ́ nínú bá rí lórí léèdì ọkùnrin ní ìgan pàápàá àwọn ọ̀dọ́ ní ìsìn kábíkú ti fẹ́ẹ̀ di yahoo gan ẹ mọ̀ àwọn ọmọ yahoo làwọn èèyàn gbé wá ibi báyìí ìrún ọwà sí ìmọ́gbó ti fẹ́ ẹ sáà ti mọ ohun tí wọ́n sọ tí irun yẹn dàbí ìgbà tí ìrún ń gbogbo eléyìí ó sì ń bàbá wa ń dàgbà ìbáwá náà ilẹ̀ Yorùbá yìí láti dàgbà lẹ́yìn pé mo lọ sáàfù ọdún kan ní Damaturu Yobe State gbogbo ọ̀sẹ̀ ní ayé mi lẹ Yorùbá mo ti gbé ẹ̀yìn ọdún kan tí mo lò nílé Haúsá tí mo lọ sáàfù ilẹ̀ Yorùbá ìmọ̀ máa ń pa rẹ̀ pọ̀ àbá mo máa ń ṣe wá àfìkì kọfẹ́ sílùú kan tí ìfẹ́ ẹ̀dẹ́rí nílẹ̀ Yorùbá ìlà ọ̀ yóò bèè máa wúwo ẹranko ìwé táwọn ọ̀dọ́ ń lónìí ẹ̀yin òbí ẹ sì wó kádànwó ọ̀wọ́nú fámìlì yín àwọn ọmọ wa ń ṣe irun bí irun yahoo àwọn ọmọ irun wa ń dé róbó kálukú ẹja sọ́ra àwọn ọmọ wọn obìnrin kọ́mọ̀sẹ̀ jẹ́rì àwọn ìyàwó wa àwọn ọmọ wa àwọn àbúrò wa tó ń bẹ́ kọ́sọ́ di wa kọ́mọ̀sẹ̀ fámì ẹjẹ́ kan múra bí ẹni ọlọ́run o níjọ́ ọdún lẹ́yìn ọdún irú ohun tí wọ́n ṣe àwọn yá dẹ́sà wọ́n ti ra àtàṣímẹ́ǹtì Bob Marley lẹ́ báyìí so àwọn mùsùlùmí tí wọn gbádùn wọn ó ọmọ tí ń yẹn o so pé àwọn mùsùlùmí tí wọn gbádùn wọn fẹ́ wá ra àtàṣímẹ́ǹtì ẹ jẹ́ àtọmọ wa àtàwọn obìnrin tó bá ń bẹ nínú fámìlì wa kọ́sọ́dì wa ẹ má jẹ́ wọ́n wà náà o aṣọ ṣe ìyẹn nìkan kọ́ tàtú sẹ́ẹ̀rí obìnrin kóbìnrin ó soge kóbìnrin tọ́bí ẹlẹ́ tọ́ nǹkan sí èékánná ọ̀ràn yẹn ó gbọ́dọ̀ lo glove ìtọ́bìnrin ọ̀dẹ̀ ti sọ́wọ́ ọ gbọ́dọ̀ jẹ́ láàlì kèé ṣe nǹkan tí ò ní jómi ọwọ́nú oríkèríkè ara jẹ́mú ẹ̀ gbọ́ dáadáa kọ̀ wá gbọ́dọ̀ hàn tà lónìí àwọn ọmọ ń bọ̀ wáyé dì gbogbo tàtù tán fi sọ́wọ́ ìní òtún fi sọ́rùn gbogbo ẹ̀ láàmà rí o sẹ́lfí làwọn èèyàn wá ṣe ní ìdí gbogbo oge tọ́mọ yín bá ṣe abẹ́ kí ni kọ́ wà ìjáàbù ṣùgbọ́n bí èṣù ń sọ níbi àwọn wà ṣàdúró oge ọmọ yìí wàhálà tó ṣe lálẹ́ àná ká tó bọ̀ ṣe ọkùnrin kan kan wà ní rí kọdá o kọdá o jẹ́ wọ́n rí o kán mọ̀ pé ọlọ́run parí iṣẹ́ ọlọ́run parí iṣẹ́ sáré gbogbo àwọn nǹkan ìkásọ̀ ṣe iléyà ká ní fàǹkọ́ iléyà kí la pè jẹ́ mọ́ iléyà ká ní fà ọlọ́run ti bá ní parẹ́ ń bàdàn o ọlọ́run ti ń parẹ́ tọrọ pọ̀ ń kan gbogbo ó tún wá lè mọ́jì ó kọ iléyà ká ní fà wọ́n tún lè fún olówó kọ mi gbogbo ìnáwó tẹ́ bá àtàchì mọ́léyà ojúde ọba náà bẹ lógun state ìnáwó tẹ́ àtàchì mọ́léyà máa gbọ́ mi. táwọn obìnrin ọ wà ní òòrùn táwọn ọkùnrin ó múra indecently tí wọn ò ní wà decent gbogbo ìnáwó bẹ́ẹ̀ àtàjì mọ́léyá tí ìlú ọmọ lọ́mbẹ̀ musical instruments tí wọ́n mọ̀ tẹ piano jìtá nkankan tẹ́ẹ̀mọ̀ jó àrọ́kùsù wèrè òní logo wèrè òní nọ́mbà tẹ́ẹ̀mọ̀ sọ̀díwúkẹ̀ tọkùnrin àtobìnrin ọmọ jó tíkìtì láti intermingling of sexes yóò máa ṣẹlẹ̀ orí ibú lélẹ́yìn ò bá dé o ìyà lọ bá dé o ìbínú ọlọ́run lọ bá dé o jẹ́mọ́ àkílá lọ bá dé ìbínú ọlọ́run ni o ọlọ́run má bínú sí àwọn torí pé àsìkò ti lọ ká dá báyìí ìwọ̀n bá ń tá a sọnù ẹ wá fi wọn gbogbo ń tá sọ. So ẹ mọ́ ìyapọ̀ ọlọ́ngbọ̀ ọdún o àwa bá a jóòbí ẹ̀jẹ̀ amójú ọmọ wa kèé ṣe gbogbo fámìlì wa la lè yọ̀ǹda kọ́ máa wá lọ bẹ́ẹ̀ àwọn ọmọ ń lọ sọ̀dọ̀ fámìlì láwọn ọmọ obìnrin tí wọ́n jẹ́ odidi ọmọ wọ́n dé lálábọ̀ wọ́n ti di fìláwà wọn wọ́n ti jábàálé wọn o ọmọ yín tẹ́ẹ̀bà ní kọ́ lọ fún ìyànlẹ́rọ ọdún ẹ mọ́jọ ọmọ yín obìnrin ẹyọ kan dá lọ o ọlọ́run nìjá burú ṣe wá àìmọye nǹkan ló ń o àwọn tẹ́ẹ̀nìkan lọ fún lẹ́rọ ọdún tí wọ́n kí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ àwọn ọmọ ọtọ́ máa tọrọ owó ọdún òfò kí àwọn ọmọ yín mọ́tìmọ́tì rí ọkọ ọmọ tọrọ owó ọdún ọmọ obe owó ọdún lọ́wọ́ ọkùnrin àjòjì tọ́ọ̀bà àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ tọrọ owó ọdún lọ́wọ́ ẹ̀ ẹ̀gbọ́n ìyá rẹ̀ lọ́kùnrin lóbin lọ́mọdé lágbà tọrọ àwọn eléyìn ipò bàbá náà wà fún ọmọ ẹ̀yà ìjẹ́ pé bàbá kan bàbá dáyìn pọ̀ àbí ìyá dáyìn pọ̀ bàbá àfìyà dáyìn pọ̀ gbogbo àwọn eléyìn wọn lè fẹ́ kan fẹ́ ọ tọrọ owó ọdún lọ́wọ́ wọn tó bá ti kọjá àwọn tí mo sọ ẹ kọ́ṣà àwọn ọmọ yín obe níbi ká máa tọrọ owó ọdún òfò kí ibẹ̀ làdánwò ti wọlé kéésì tí mò ń sọ yìí ìsọ̀rọ̀ ọpọlọ àwọn ń tọ́sẹ̀lẹ̀ la fi ń sọ̀rọ̀ ọyá wa gbowó ọwọ́ ọdún wọ́n ti tàn wọlé ṣùgbọ́n fẹ́ gbowó ọdún ni ó tó fún ní five alive for ọdún àwọn tó rẹ́dí àti fún ọ wà ọmọ yahoo rẹ́dí àti fún ọ àwọn area boys náà olórí burúkú rẹ́dí àti fún ọ ṣùgbọ́n owó lọ́wọ́ ẹ̀yìn nílẹ̀ ni o ó gbowó ọdún wọn ọdẹ̀ báyé rẹ jẹ́ ẹwọ́ ọ̀nà àwọn ọmọ yín kí wọ́n máa tọrọ owó ọdún òfò kí àwọn àdánwò gbàbẹ̀ ẹ wọlé o àsìkò ọdún kálukú tẹ jẹnẹrétọ̀ ẹjá bẹ̀rù ọlọ́run o ká mọ́ wà àwọn eré òfò ẹ wá àwọn bíi síkà bíi mẹgàfóònù ẹ máa gbá láwọ̀ akíbárú láwọ̀ akíbárú láwọ̀ akíbárú èyí làwọn máa ń sẹ́nu lé wáyé ọ̀rẹ́ méjì lè bàbá àtẹ̀mí mẹgàfóònù skul wa mú fìlè hùn ayàgbélọ́lé ọ̀rẹ́ méjì àmọ́ wá fi play Allahu Akbar inú ilé ọmọ wa dùn àmọ́ sọdún mọ́sálásí wà ní ilé wa àwọ́ kírun àmọ́ mo fáìfà láìfù táwà máa ṣe nù gbogbo àwọn ọmọ kéékèèké ara bí dígì kankan fáwọn àwọn tá a jágbà àwọ́ mo kéde o seven minus two alive àwọ́ fi yẹpẹrẹ ayé gidi pé ọdún àwa ń sọdún ni o ọdún kọ́ ló ń ṣe wá o ẹ má yàpọ̀ ọlọ́wọ́ ẹ mọ́ torí pẹ̀sọ́dọ̀ ẹ̀mí jẹ́ eré tó àmọ́ fújì ẹjẹ́ abẹ̀rù ọlọ́run gbogbo tọ́jọ́ mọ́ ìyàpọ̀ ọlọ́run ṣáájú ọdún lásìkò ọdún lẹ́yìn ọdún ẹjẹ́ ajẹ́nà sí o ẹ má bòrá nítorí bá ẹ fẹ́ sọdún ẹ má fèsì náà nítorí bá ẹ fẹ́ sọdún ẹ má mutí torí bá ẹ fẹ́ sọdún ẹ má fẹ́ràn iléyá ẹ má fi mutí o gbogbo eléyìí ẹjẹ́ káwọ́ ọ̀nà àwọn èèyàn láwọn mọ́sálásí wa káàkiri èṣù fẹ́ baléyá jẹ́ o